office, yeah, from immigration office, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah. from immigration office, yeah, yeah, yeah, yeah, yeah. From immigration office, yeah, yeah, yeah, yeah, yeah. From immigration office, yeah, yeah, yeah, yeah, yeah. Together here with my friend, one of my friend, I mean, my best friend, physical best friend. I'm here with my physical best friend. My sister. And also, <laughs> and also, I'm here with my, my friend, best friend. Yes. The best friend, be, the very family best friend that I see face to face. Ah. She's here with me. Just wave. Don't, don't, don't show your face now. <laughs> She's a sister. She's an angel. God sent here with me. She actually we went together to the we to the immigration office. God bless Canada. God bless all our migration. God bless them. They are well mannered, serious, very very well mannered. In fact, when I got there, I got my passport, the Nigeria passport today. You know, when I got there, you know, the way they just, you know, ah, they welcome you. Ah, they in fact, don't even who. Our head is swell up like oh, God bless Quebec. God bless Canada for me. I kiss, I kiss, kiss, kiss them. Ah. The passports that no, told you. Okay, and my my daughter, yes, and my my friend, my angel, my sister, and my daughter. Say hello to everybody. Show your face. Hello, everybody. <laughs> so, migration office. If you pass passport here, one, that be small thing. <laughs> Gbé envelope jáde, gbé envelope jáde, gbé envelope look daddy. Ah, ah. I thought I'm going to be, we are going to stay long because my daughter has an exam. He has to, he has to go to school. And he quickly, when she finished the exam, Hmm. We have to go, you know. We cannot change the dates, but we send an email before that. We can be late a little bit. And exactly the time they gave us, that's when my daughter are going to be finished. So just maybe 10 minutes to the time. But we just thank God. You can see. Ah! <laughs> that is it. I got it. I got it. I got it. I got it. I got it. I got it. I got it. I got it. I got it. Thank you. <laughs> God bless you, Nigeria too. God bless Canada, <laughs> my country. <laughs> God bless our migration. So where, manner. I saw police today also they are in fact killed. Oh my God. You know today I wanted to ask them oh go. also have you had to launch immigration? No. Oh so you immigration. Eh. ah. <laughs> ah, God bless Nigeria too. I kiss you with left hand. Oh. <laughs> I salute you. I hail you. So, BBS, eh, ṣé mo pé mo sọ fún yín lẹ́ẹ̀kan pé look at this, this color of jacket. You can see the color pink. So, if you are fond of pink, if you are fond of pink, other days, if you are fond of pink, call for this serious, okay? BBS says, thank you so much i can't thank God enough my inú mi dùn lónìí orí mi wú orí mi ṣe kìnìún ó wú inú mi dùn i'm so happy my head swell like ah oh my God i was you know everybody was sitting there. they called me i mean they called both of us i was thinking ah àwọn tó jókòó yẹn ń kọ́ you understand oh God thank you so much i'm grateful i'm humble and i will continue to be grateful to Canada. I wanted to be grateful to those who have been good to me. Thank you so much. Thank you so much. I love you. I love you. thank you so much for loving me. Thank you. God bless Canada. God bless our children. God bless our economy. Whatever improvement, Lord, we release anointing more. <laughs> Thank you for Nigeria also. Lord, my, I pledge to Nigeria. No, imagine <laughs> change. Can you mo ṣe kiri yẹn gbà mí mọ̀ pé máa bí àwọn èèyàn nínú ó dẹ̀ bí àwọn èèyàn nínú you see we don't have um, pledge we don't have um, no, national item here. in Canada. Hmm. do we have. okay is. I pledge to Canada also my country to be faithful loyal and honest. <laughs> do you do we do we mm -hmm. have. okay you will teach me. Eh? Did, did, you don't normally read it at school like the way no. they do in Nigeria. Eh? No. <laughs> Thank you, Lord. Thank you, Lord. Lord, I can't thank you enough as well. I can't thank you enough as well. I can't thank you enough as well. <laughs> They said, oh, look at you. The atmosphere was, Jane, you look so good. I saw police also, they said the same thing. I said, oh, thank you so much. I was so happy. I saw a car, wonderful car like that. You know, I, I believe I can fly. That car was fantastic. I saw one car this morning. one fẹ́ fọ car Ah, you tó wà báyìí, ó kú ló mọ́tò bá I can fly this car. Ó dẹ̀ jókòó jẹ́jẹ́. Ah, money ní àwọn òyìnbó náà, wọ́n máa humble You know, tó bá humble. They humble life is good. Humble life is good. I tell you, humble life will never give you trouble. Humble life will never give you, you know, a lot of people, they have a lot of things and it never come over them, upon, I mean, on their head. Thank you so much. Okay, oh God. Ẹ ṣé o. Ẹ̀yin tẹ́ ń bínú náà, ẹ má bínú o. Ẹ jọ̀ọ́. Ẹ̀yin tẹ́ ń bínú náà, ẹ <laughs> ah, I'm just happy. I'm just happy. They, you can see young, young migrations. Young, young, you can see them, Abi. Yeah. One, one till they give 21, 22 law. About money. But young, young, hey God. I feel like, why do me VP more people no? If I have too much children, I will put one in police, put one in migration. How can I still have children more? Someone let me more see. You're very tètè e gbàgbé kí ni mo fẹ́ fún ẹ ní breakfast i mean no lunch no lunch and food. ó máa ti wọlé báwo ló ṣe máa wọlé sí kòsìn. no it's not your time. okay. Hmm. but ṣé o lè rí o ò dẹ̀ ní jẹun kankan kó o sì jẹun látàrọ̀ ni. tẹ̀sí gbàgbé. ẹ̀ẹ́. Eh, tó like pé mo bí ọmọ púpọ̀ láì pé mo bí ọmọ márùn let me just tell you like four or five no four uh, one in police one in immigration an air force mi ìfẹ́ sójà and uh, one doctor and uh, what again yeah that's what I the way I will just lọ́ọ̀yà náà mo mọ̀ lọ́ọ̀yà mi kàn fẹ́ mi fẹ́ jọ́ wẹ́wẹ́ ni mo ti rojọ́ jù ẹjọ́ iṣẹ́ lọ́ọ̀yà mo máa ń ṣe bí mi ṣe ń ṣiṣẹ́ yìí iṣẹ́ lọ́ọ̀yà mo máa ń ṣe but mi ò kàn lọ gba sátíkẹ̀tì fún ni mo ní àná ti kọ́ máa rojọ́ ká lọ ẹjọ́ wẹ́ẹ́ ni ẹjọ́ lọ́ọ̀yà yọ ìná allow migration especially migration Canada migration ah! migration Canada migration Canada police Eh, eh, God bless them. I tell you. Today, should I be something They happen Let o. Èmi kọ́kọ́ mọ̀. Àpọ́nlé ipò. Àpọ́nlé ipò mo agba. Ṣé bí ti mama bí pé mo Oh God. Nígbà tí mo dénú even when I got to the what do you call it? I want to cross the most slow down. Um coward this morning. the police came towards their car. The two lady, beautiful ladies, you know, when they came down from that car, I look at them and say, what? you understand? They look cute. But oh, boy, equipment, they, they are, everything, their body like, you know, they hang it there. They, not that they want to be showing off, oh, they just, the way they normally draw, I mean, dress and they cute up with all their equipment, you know all necessary things, the, the, the blood proof and everything. You, want to tell me something? I think my books are at home. Oh, your books are at home. It doesn't matter. No, I will I have back. Other, I have other. It's good. I have other. Okay, let's go and take the, the books. Oh, you need time now? Yeah, but <laughs> why did you not turn here? No, because Koti turned red. But they were near wrong lane. Mm. It will be difficult for me to turn from that lane. You understand? Mm-hmm. So I will turn here. I'm in the middle lane, so I need to be on the left lane before I could turn. So I will turn now. In fact, <laughs> I don't want to say what is in my mind, though. Anyway, thank you so much. <laughs> ẹ ṣé gan ni o ẹ ṣé gan ni o merci in fact wọn ò sọ yorùbá sí wa rárá o àwọn tó wà nílé ìgbà tó ń kàn rí pé mi mo mo flop nípa french so they speak but you know the french girls speak very good in french you know <laughs> the french girls speak very good french uh, language thank you so much i'm grateful hmm? i'm grateful wonderful the atmosphere of this. In fact, it's going to go out at times. Like, been a while. You know, like me, I don't just like, oh, I don't like moving around. Like, if I don't have too much money, this day we, we, we just save for, just to get money for rent, you know. So, because when you go out, you get something to buy. If it's not even food, you can't live in abroad. Like, you can, you go, to, àwọn ọmọ sùn yẹn ṣé wọn. ok àwọn junior school àwọn junior àwọn ní àwọn àbúrò yìí. àwọn fẹ́ tì ó fẹ́ kí ló fẹ́ jẹ báyìí ṣó fẹ́. never get school until my account still get full. Uh, now, do you want me to do you want me to stay outside and or you we should go inside together? No, we can stay outside. Okay, I'll, I'll tune in. Okay, you take this key. Àwọn uniform àwọn ọmọ fẹ́ wà níbẹ̀ yẹn. Wà á ṣe ìyàlú. Tèrè uniform. Ẹ o lè mú banana, apple, juice. Ó ṣe yé. Take banana, apple and juice. There, that will be okay for you. Okay, okay. Okay. Mo àṣẹ school ẹ̀. ó ṣe me. sarah me, yes, you can help me check the you know me, me lẹ́tà ayọ̀ lẹ́tà ayọ̀ mi fẹ́ wo inú me me <laughs> mi me wo inú ẹ̀ yá ah! yá yá. Tolúkọ bẹ́mi náà mú kinní Get me something also banana. What? Banana. You gave me banana also. Banana. Toluwani, why do you take off your jacket? What, what do you see? Jacket, you bring banana for me also. I need banana. Why do you take off your jacket? Òtútù máa mú wọ baby. Uh, kí n fẹ́ sọ yẹn náà? Ẹ̀hẹ̀, mò ń pàkíyèsí. Canada Post báwo. Ẹ̀wọ̀n Canada Post kí ni Canada kí ni Canada Post fẹ́ post fún mi? Owó ni kẹ́ post fún Canada just post money. <laughs> Just post money let us pay bill and pay our this thing and be free. You know? I, I promise when I make money, I'll pay my, I'll be faithful. even my daughter's uh, uh, the best and uh, best certificate wọn gbọ́ mi jẹ́ pé wọ́n gbà sílẹ̀ gbọ́ngbà ẹ̀. Hmm. Yeah. All these passports issued in South Africa, Johannesburg. Johannesburg. Johannesburg. Johannesburg. Johannesburg. So anyway, once again, see? See? So, Nigeria Embassy, Home Embassy, Hometown Embassy, Home Country Embassy, get ready for me. I'm coming to visit you before December. Okay? December báwo Bọ́lá. Anytime. Ó ti yé bẹ́ẹ̀ before my money that I pay expired so máa wọjọ́ tọmọ mi ò bá ti níṣẹ́ ọjọ́ tó bá ti book appointment tí ò bá ti níṣẹ́ dáadáa so we going to get we try to get an appointment ẹjọ́ tó bá ti book appointment online Nigeria embassy please give us appointment that is quick and um, that uh, respond to us on time o biko ẹjọ́ ẹ má bínú duala ṣe so more than good experience in fact <laughs> i was so happy today. You know, I'm I'm very very proud. I'm proud of, I'm proud of this. The people I met today, the immigration. Few time. I don't want to talk too much because I don't want to talk too much and my testimony will not go ní bàjẹ́. So mo ti gba ilé mo ti kó mẹ́yẹn nìyẹn. Ó ti yé bẹ́yẹn. So immigration I mean ti Nigeria ti ní ti ọ̀dọ̀ ti ẹjọ́ o <laughs> mi fẹ́ di kí o ẹjọ́ o mo bẹ̀bẹ̀ sílẹ̀ ni o ẹjọ́ mi fẹ́ di kì rárá. <laughs> ẹjọ́ o ẹ ti bá ṣe ẹjọ́ ẹ má dúró dè mí o ẹ má gbọ̀nà ẹ bá sì wá bá wa o láti tún ṣe ẹjọ́ o ẹ̀bẹ̀ ni o ẹ ti rí ojú bá yín rèé o ẹjọ́ o ẹjọ́ oṣù mi ṣe o bye for now thank you so much because i'm using my data. Ah. Thank you. Bye.